والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله والإيمان قول باللسان وعمل بالأركان وعقد بالجنان يزيد بالطاعة وينقص بالعصيان lẹ́yìn àwọn àlàyé tó síwájú afọ́nitìrọ̀ afẹ́sẹ̀ láyé fún wa nípa ọ̀tún à ń pè ní al-ìmáàni ìmáàni òun náà ní gbàgbọ́ òdodo kí náà ń pè ní gbàgbọ́ òdodo nínú òfin ṣẹ̀ríya ó ní í ṣe pẹ̀lú nǹkan mẹ́ta qawlun bil lisan ohun tá à ń wí gorí ahọ́n wa ohun tá à ń wí gorí ahọ́n wa wa amalun arkan tá à ń sì fi àwọn oríkèé wa tá à ń fi ń ṣèwà wò wa aqdun bil tá a sì láti sọ́kàn rẹ̀ tí wọ́n ń pè ní nù. a gbàgbọ́ lọ́kàn wa pé ọ̀kan ni méjì ó nìkan la tó sìn a gbọ́dọ̀ sìn pẹ̀lú ẹ̀. a sì lè máa wí gbórí ahọ́n wa. a sì máa fi àwọn oríkèé wa jẹ́rìí tù. torí náà ẹnikẹ́ni tó bá sọ fún ìgbọ́ lọ́wọ́ bá gbọ́ tí mẹ́ni yóò bá sí lọ́kàn rẹ̀ tí ó sì lè wí gbórí ahọ́n rẹ̀ tí ó sì máa foríkèé rẹ̀ jẹ́rìí sí onítọ̀hún ọ̀gbọ́ bá gbọ́ torí ẹ̀. téèyàn bá gbàgbọ́ lọ́kàn lásán tí ó lè wí jáde gborí ahọ́n rẹ̀ ambọ̀sibọ́sí yóò fi ṣèwà wù lórí oríkèé rẹ̀ ìròyìn máa ní fìràwọ́nà nìyẹn fìràwọ́nà má dájú pé Allah Rabbul Alamin ọ̀nà àlẹ́lẹ́dàá gbogbo nǹkan àti kó nǹkan la tó sìn. kò sí nǹkan míì tó láti sìn lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n nítorí àgùsí àti gbéraga ọkọ̀ láti wí jáde ọkọ̀ láti fi ṣe wà wù lẹ́yìn náà níwọ̀n náà tó bá lọ mọ lọ́kàn rẹ kọ́ lọ nìkan la gbọ́dọ̀ sùn ṣùgbọ́n tó ṣe pé ọkọ̀ láti sìn lọ nìkan irú ìmánì fìràwùnà ni tí ò wúlò ìmánì fìràwùnà ò wúlò gbogbo àná la mọ tó lọ́wọ́ bá padà sí fún fìràwùnà ọlọ́run mú tẹ̀lé ọlọ́run bá parun torí ẹ̀ sẹ́nìkan máa ń mọ gbàgbọ́ lọ́kàn mi àmọ́ mi jáde lórí ahọ́n mi wọn ẹ àwọn èèyàn míì lè máa ròyìn pé bàbá àwọn kan màmá àwọn kan lágboolé àwọn gbogbo àti máa ti ń sọ̀rọ̀ Islam yóò máa rẹ́rìn músẹ́ inú rẹ̀ yóò máa dùn àmọ́ káṣ bàbá òkú mùsùlùmí kò wí jáde gborí ara táwọn ò lè ṣe sọ̀látù jánásà sí lára ṣe sọ̀látù jánásà sí Fíráúnà lára àwọn kò fi lẹ́ kọ́tọ́ náà ni ìmánì aṣ-ṣaytán nítorí pé ṣètọ́ni náà ń máa dájú lọ́kàn rẹ̀ àṣẹ ọlọ́run kò sí takò ṣùgbọ́n takò ló fi di kíni olórí ibú ńlá téèyàn bá wọn gbàgbọ́ lórí ahọ́n lásán tí imáni yóò sí lọ́kàn rẹ̀ eléyàn ni wọ́n ń pè ní imáni àwọn mùnáfìkì yaquluna bi afwahihim ma laysa fi qulubihim níta ń fẹnu sọ kò sí lọ́kàn wọn ọlọ́run sọ nípa ti Fir'auna pé wa jahadu biha wastayqanatha anfusuhum dhulman wa 'uluwwa wọ́n takò pé ọlọ́run nìkan la gbọ́dọ̀ sùn nígbà tó kan wọn máa bẹ́ẹ̀ dájú àbòsí àti gbéraga ló mú wọn mọ̀sí lọ. torí ẹ̀ tí yẹn bá wọn gbàgbọ́ lọ́kàn rẹ̀ ó sì lè ń wí jáde lórí ahọ́n rẹ̀ ṣùgbọ́n kì í sin lọ́hùn kì í sin lọ́hùn kí láǹfààní ìgbàgbọ́ tí ń bẹ lọ́kàn rẹ̀ kí láǹfààní wíwí tó ń wí gorí ahọ́n rẹ̀ nígbà tó ṣe pé ìwọ òkùnà láti sin lọ́hùn ẹni tó bá ti kùnà láti sin lọ́hùn tó ní ìmánì ti tó fahuwa murji ó ti dọ̀kan nínú àwọn ahlul irja àwọn ẹni tó ní àbùkátà ká ti sẹ́ ó ti tó kákan gbọ́lọ́ ń gbọ́lọ́ kan wa àwọn káàdì ní tá a bá tún wí jáde gbórí àwọn òtítọ́ àwọn mọ́rìjìá nìyẹn o àwọn tán fa sẹ́sẹ́yìn irú rẹ̀ náà lè ṣe ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí wọ́n ní mùsùlùmí làwọn mùsùlùmí wọn bí àwọn fala saddaqa wala salla walakin kadhaba wa tawalla wọ́n ní wá mọ́sálásí wọ́n àfijọ́ ọ̀nà wọn bá dùn àbíjọ ọnu wọn bá bàjẹ́ lọ́nà làwọn máa ń sin lọ́wọ́ ṣé mùsùlùmí náà wà nù wọ́n tan ara rẹ̀ jẹ wọ́n tan ara rẹ̀ jẹ ọ̀sọ̀ àlùjáná ọ̀sọ̀ di búrẹ́dì àtẹ̀wà tó kó jẹ ẹni tó sin lọ́n gan lójú méjèèjì ẹ̀rú ń bà kátó kó ẹni tí ń sẹ́lọ̀ lójú méjèèjì torí ẹ̀ agbọ́dọ̀ sin lọ́n torí ẹ̀ tó máa ní mẹ́lìkì imáàn sọ pé i'tiqadun bil janan. وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية إيمان يا مالكم إما تيما أنت لطلاق تيما أنت طلاق إيمان يا مالكم تيما أنت سلام إيمان يا مالكم كما تقول قال أنداك وما يرو إيماني وقت tẹ́ẹ̀bá ti ń ṣiṣẹ́ títẹ̀lé tọ́lọ̀ ẹ̀yin náà máa rí gbẹ̀ǹda ìmánì ìlẹ́kùn tẹ́ẹ̀bá ti ń ṣẹlọ̀ ìmánì ọ̀màdé. tọ́ lẹ́sẹ̀ ìmánì máa lẹ́kùn إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا wa ala rabbihim yatawakkalun àwọn múmini làwọn tó sèké tó máa ti dárúkọ ọlọ́run fún wa ẹ̀wá rírì ó mọ̀ọ́kàn o tó máa kí àwọn ayé alukurani fún wa ìmánì wọn lè kú. àdàpé alìmánu yazidu bit-ta'a ìtẹ̀lé tọ́lọ́ àwọn ẹ̀jẹ̀ kí ìmánì ó lè kú. sísẹ́ lọ́nkọ́ ìmàdé ìmánì kú. anábìyà sallallahu alayhi wa ولمن رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان تبعني تاني كان هو أبجان تبعني تاني كان هو أتيودا أنا بني أفوي قادة أفوي قادة تبعني أفوي قادة ẹfẹnu yí padà tẹ́bà lè fẹnu yí padà ẹfọkàn kọ́ Ànábì wa ni fífọkàn kọ́ òun ni ètò lẹ́jù nínú ìmánì káfọkàn kọ́ nǹkan lè tọ́ lẹ́jù nínú ìmánì ó túmọ̀ sí pé ìmánì máa lẹ wadhalika nuqsanuhu eléyìí ni dídínkù rẹ̀ tí ìmánì bá lẹ ìmánì ti dínkù ni. lábẹ́rẹ́ náà la nàbì sallallahu alayhi wa sallam wọ́n ní la yazni az-zani hina yazni wa huwa mu'min wa la yasriqu as-sariqu hina yasriqu wa huwa mu'min wa la yashrabu al-khamra sharibuha wa la yashrabu al-khamra sharibuha hina yashrabuha wa huwa mu'min onídìnnà kan ò ní ṣe dìnnà o. kó wá ṣe zina pẹ̀lú imani ó lè kàn ní jalè kó jalè pẹ̀lú imani ọmọtí kàn ní mutí pẹ̀lú imani àsìkò tó ní zina fẹ́ ṣe zina imani ọ̀yà àsìkò tó lè fẹ́ jalè imani ọ̀yà àsìkò tó mutí fẹ́ mutí imani òfìlẹ̀ eléyìí túmọ̀ sí pé imani máa ń dínkù kí ni máa ń dínkù ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ló máa ń dín ìmánì kù tí yẹn bá ń ṣe tọlọ ìmánì rẹ̀ kọ yọ máa lékún sí torí ẹ níta ń pè ní àlè ìmánì nìyẹn ìgbàgbọ́ òdodo ó ní í ṣe pẹ̀lú gbogbo wa gbogbo ara wa ọkàn wa ahọ́n wa àti gbogbo ara wa tí nǹkan kan tó ṣẹ́kù kò sí tó ṣẹ́kù. هذا هو الإيمان اعتقاد بالجنان وقول باللسان وعمل بالجوارح يزيد بالطاعة وينقص بالمعصية قال الله تعالى وما أمروا إلا ليعبدوا الله <clears throat> مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة الله أني آفين كاكا قاولا yàtọ̀ sí kí wọ́n máa sin lọ́n lónìí kan àti ọlọ́run tó fi pa á ní ká sin lónìí kan. أتدري ما حق الله على العباد وما حق العباد على الله تلا نبي بلي رباية معاذ بن جبل رضي الله عنه قلت الله ورسوله أعلم معاذ بن مدان قال نبي الأمة قال حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا ìwọ ọlọ́run lórí wa ọlọ́run ní ká máa sìn lọ́ọ̀ nìkan ká máa fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn eléyìí ni ìwọ ọlọ́run lórí wa. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين إن آية منه tọ́lá sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun mí ṣe ìṣẹ̀mí mí ṣẹ̀dá àwọn èèyàn àtàlùjánú nítorí nǹkan kan bí èsì torí kún lè máa jọ́sìn fún mi lémi nìkan ma uridu minhum min rizq mí tọrọ àrísìkì kan lọ́dọ̀ wa ọlọ́run tọrọ àrísìkì kan lọ́dọ̀ wa àbọ̀lọ́run tọrọ nǹkan lọ́dọ̀ yìí oko mélòó lẹ ti dá fọlọ́ mẹ́ owó orí mélòó lẹ san fọlọ́ mẹ́ subhanallah wa ma uridu an yut'imu ẹ̀yìn sì tọrọ pé kánìkan fún mi lóúnjẹ inna Allaha huwa ar-razzaq ọlọ́ngàn lolùránilọ́rọ̀ dhul quwwatil matin alágbára ọba tó nípa ilé ìbáyé wa nǹkan ẹyọkan tọ́lọ́n fi pa aláṣẹ tó sì jẹ́ kókó tọ́lọ́n ti torí rẹ̀ ṣẹ̀dá wa ọ̀nà ni ibadatullahi wahdah ibadatullahi wahdah kama sinlọ lónìkan mukhlisina lahu ddin kama wá sí àfọmẹ́sìn wá fún nítorí gbogbo ẹni tí bá tún sinlọ tí ń sin kàmí pẹ̀lú ọlọ́run fa huwa mushrik gbogbo ẹni tí bá ń sinlọ tí ń sin kàmí pẹ̀lú ọlọ́run ọ̀sẹ̀ bọ́ ni. kayfa man la ya'budu illa ghayra Allah báwo wá lẹni tó yẹ kó hẹ sìn kankan àfi nǹkan mi tó yàtọ̀ sọlọ kí ló kọ tiẹ̀ náà mushrik torí ẹ ẹni tí bá ti ń sin lọ ti ń sin nǹkan mi papọ̀ mọ́lọ ọ̀sẹ̀ bọ́ ni báwo wá lẹni tó ṣe pé nǹkan mi lòun kúkú ń sìn lásán kí ló kọ rẹ̀ ọ̀sẹ̀ bọ́ lòun náà tọ́ hunafa kẹ́ẹ̀jẹ́ ni tó fi ọ̀nà tó lọ́kọ̀rọ̀kọ̀rọ̀ sílẹ̀ kẹ́ẹ̀ gbọ̀nà tó jágara wa yuqimu ssalah kẹ́ ẹ máa gbé dúró wa yu'tu zakat kẹ́ ẹ máa yọ zakat wa dhalika eléyìí lẹ́sìn tó dúró dọ́gba ẹ̀sìn dúró eléyìí dúró ọ̀sọ́ pé ká ṣe sọláàtì lásán sọláàtì tán ní ká dúró wọn bò ká takasi pẹ̀lú ta gbe dúró sọláàtì tani ká gbé dúró ọ̀nbùkátà ká dínà tí gbogbo ti máa bàjẹ́ sọláàtì tani ká gbé dúró ọ̀nbùkátà ká má dúró lórí sísè ọ̀ràn yẹn lásán pọ̀tù àwọn nàwáfílù náà tó kù eléyìí lẹni tí ń gbé sọláàtì dúró inna sọláàtà kanat ala al-mu'minina kitaban mawquta yẹn tó lákòókò ní sọláàtì jẹ́ fún àwọn mùmínì wa yu'tu zakat kama yu'tu zakat zakati yẹn èèyàn fi ń fọ ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ má ni o kò dín nǹkan kan kù nínú owó máa na kó sọ máa ló min sadaqa máa na kó sọ máa ló min sadaqa owó òdínkù látàrí pa ayọ zakati mẹ owó òdínkù látàrí pa ayọ zakati mẹ tọ torí ẹ kásìlọ kásì ṣe àfọmọ ẹsìn wa fọlọ kátó máa gbé sọláàtì dúró ká máa yọ zakat kulluhu min ad-din ara ẹ̀sìn wa ni o ara ẹ̀sìn wa ni o tọ́ba ara ẹnìkan tí èsè sọláàtì táàpé ní mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí o ẹnìkan sọ pé kò sí zakat ní Islam táàpé ní mùsùlùmí kò lè jẹ́ mùsùlùmí o ẹnìkan sin lọ́n ó tún sin kan mí pẹ̀lú ọlọ́run ṣé mùsùlùmí nìyẹn kò lè jẹ́ mùsùlùmí o. torí النبي anabiwa صلى sallallahu alayhi wa sallam oni الإيمان بضع وسبعون wa أعلاها شهادة أن لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق رواه مسلم النبي صلى الله عليه وسلم أني الإيمان يقول bid'un وسبعون شعبة shu'bah للا mélòó lé láàádọ́rin lónìí ẹ̀ka mélòó lé láàádọ́rin lónìí ìyẹn ni seventy something branches الإيمان iman للا mélòó lé láàádọ́rin lónìí ó seventy something branches a sì ti máa ستة أركان الإيمان ستة أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره إليه جاء أركان الإيمان شوف شعب الإيمان شعب الإيمان شعب جمع شعبة جمع شعبة شعبة ìtumọ̀ rẹ̀ òun náà ni ọ̀gọ̀sán ìtumọ̀ rẹ̀ ni ọ̀gọ̀sán àwọn ẹ̀túntún àwọn ẹ̀túntún àwọn ẹ̀ka àwọn branches ìyẹn ni pé imani ó láwọn branches mélòó lé láàádọ́rin ó láwọn branches mélòó lé láàádọ́rin àlẹ́hà eléyìí tó ga jù nínú àwọn ẹ̀ka rẹ̀ èyí tó ga jù nínú àwọn ẹtúntún rẹ̀ ṣahadatu an la ilaha illallah òun náà ní gbólóhùn jíjẹ́rìí pé kò sí ọba kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah ọlọ́gàjù nínú àwọn branches of iman. sẹ́yìn náà ti rí pé gbólóhùn la ilaha illallah kìí ṣeré kìí ṣeré rárá rárá rárá ìdí ni tóbi jẹ́ pé. òhun náà ni wọ́n á máa túmọ̀ sí àwọn àtúmọ̀ púpọ̀ nínú àwọn àyà alukur'an nàdúrà sọ pé wàá wa'tasimu bihablillahi jami'a àrínú àwọn olùmọ̀tò sọ pé láyé ilaha illallah nìyẹn bákan náà ẹ̀ẹ́ ama man a'ta wattaqa wasaddaqa bilhusna xusna wani xusna bẹ́ẹ̀ náà la ilaha illallah. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة بالقول الثابت لا إله إلا الله لا إله إلا الله ولقاجو نناوى أتنتم الإيمان ما كده بعد مسلمين كنا نوفي أشهد أن لا إله إلا الله kájẹ́rìí pé kò sọ́ba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah iná lèyàn fi wọnú Islam torí ọ̀gá púpọ̀ ọ̀gá púpọ̀ torí ìtumọ̀ tó kó sínú pé mo jẹ́rìí pé kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allah táwa náà gbà kìí máa ń ṣètùkùtù tẹ́ máa tùgbé láàyè la kọ̀sọ́ba kan ńláńlá ọ̀fọ̀ olúwa ìsọkúsọ nìyẹn ìtumọ̀ rẹ̀ ní kíni kò sí nǹkan kan tó tọ́ láti sìn lódodo yàtọ̀ sí Allah ajagbe gbogbo nǹkan mi jọba ń sìn yàtọ̀ sí Allah ṣé ẹ̀sìn òdodo ni àbẹ́sìn èké ẹ̀sìn èké ni ẹ o gbogbo ẹni tí máa ń pè nǹkan mi yàtọ̀ sí Allah orúkọ rẹ̀ ni káfíìr mushrik ọ̀sẹ̀bọ kèfèrí nìyẹn torí la ilaha illallah. ọpàtàkì púpọ̀ òun náà ni miftahu aljanna kọ́kọ́rọ́ aljanna nìyẹn kọ́kọ́rọ́ aljanna nìyẹn náà tún ni afdalu dhikr ga tuntun yẹn máa fi ṣèrántí ọlọ la ilaha illallah nìyẹn eléyàn atúmọ̀ sí kẹ́ tí a sọ yín tí a sọ tó yẹ kó wọn á ti ra wọn lóko àmì wọn á kọ́ wọn ṣe díkìrì ìlà ìlà ìlọlọ ìlà ìlà ìlọlọ ìlà ìlọlọ ìlà ìlà jẹkìn jẹkìn ìlà jẹyọ eléyìí òsínú tọ́lọ̀ fi rán nàbí wa Muhammad sọlọ́lá àlìwà àlìwà sẹlẹ̀ bíkọ́ ọ̀nà wa ó tutù kó lọ dá záwíyà kanlẹ̀ kíni záwíyà kíni záwíyà àbọ̀ lọ dá kúbúrà kanlẹ̀ kíni kúbúrà tí ó sùkúrà torí délé ọ̀dọ̀ wa kò ṣọ́ra fún dáadáa lè kò ṣọ́ra fún tó bá ti takò lànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sì túmọ̀ sí kọ́mọ sọ la ilaha illallah kọ́mọ má túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni tí sọ la ilaha illallah bí ká ti sọ ọdún eégún ẹ la ilaha illallah bí ọdún eégún ọdún adúgbò ọ̀ má túmọ̀ rẹ̀ ẹ náà ń ọdún eégún àfa mọ́ngò bá ti dábọ̀ ọba bá kọmọ pé mango ń bọ lọ ìlọ ìlọ wa ọba àmọtúmọ láìláì lọ́wọ́ ọ wà lọ bí ibi ètùtù eégún ọmọtúmọ rẹ ọdájú kó ló dò ní ọ abẹ́ni tí ń sọ láìláì lọ́wọ́ àtúntò dòńdè mẹ́tì abẹ́rẹ́ rí nǹkan ń sọ láìláì lọ́wọ́ ó tún fi fún pátápá sọmọtúmọ láìláì lọ́wọ́ àfọmọtúmọ rẹ wọ́n máa akitárọ̀ hùn irun wọn pọ̀ bàjẹ́ láyé nìyí ìrùn à ń sọ láìláì lọ́wọ́ ní ìsìnyàn fẹ́ wọlé wọn á kọ sóde lé wọn pé ada min fadli rabbi ada min fadli rabbi ẹsẹ bá mùsùlùmí ni pé ilé yìí o nínú ọlọ́ọ̀lọ́ọ̀ tó ṣe fún wa ni tẹ́ bá wọlé lẹ́ bá bá orí àjànà tẹ́ ń rí mọ́kì ah ewo tún ní ada min fadli rabbi àti orí àjànà kù ọ̀tọ̀ọ̀tọ̀ wọn rìn wọn ní ẹ kẹ́ẹ̀dé bá mọ̀ pé mùsùlùmí ni ṣùgbọ́n àgbàgbé tàwọn baba ńlá wa bẹ́ẹ̀ bá ti wọlé. <laughs> subhanallah tọ́ nbọ̀lá ta àmọ̀túnmọ̀ la ilaha illallah àmà irọ́ láti torí ẹ̀ ẹni tí wọ́n ti sọ la ilaha illallah pé pàǹkà mi papọ̀ mọ́lọ̀ ẹni tí wọ́n sọ la ilaha illallah ọlọ́ọ̀nìkan ni máa bá dùn ẹni tí wọ́n sọ la ilaha illallah gbogbo tó bá ṣe yóò fi mọ́ lọ ẹni tí wọ́n sọ la ilaha illallah ọ̀dọ̀ ọlọ́ọ̀ni òfojúsí ọ̀dọ̀ rẹ̀ ni àfojúsùn rẹ̀ wà ẹni tí wọ́n sọ la ilaha kì í dalúrú papọ̀ mọ́sápàá tọ́wọ́ àìpé ya sẹ́sìn yìí díẹ̀ ká tún ṣe lé ìdí àmọ́bi tọ́nà wà yóò ṣe mọ́bi tọ́nà wà ọ́ dàrú wọn lójú yóò ṣe mọ́bi tọ́nà wà náà tí èsì pọ̀ mí tó ṣe. torí la ilaha illallah lọ́gàjù wà adnaha ètò ètò ètò kúrú jù ètò kéré jù nínú àwọn ẹ̀tuntun ìmánì ó náà ní imatatul adha ani tariq ká mú gbogbo ní tí ó bá إذا من الإيمان أن تميط الأذى عن طريق المسلمين nínú ìmánì oníkẹ́ gbogbo tó bá ti di pé yóò ṣèyàn léṣe tó bá rí lọ́nà kó ṣe kíni kó mú kó lọ́nà ah islam ti dáa pọ̀ jù ó lè rí eléyìí bomi lọ́ ń gbọ́ yẹn kò sí bomi tó ti lè rí tó bá lè rí bomi kó mú wa máa fún ẹ lẹ́bùn islam ti sọ pé tó bá rí ọ̀pá lámbá lọ́nà kó mú tó bá rẹ́gùn lọ́nà kó mú kó tó bá rókùtà lọ́nà tí wọ́n gba àwọn èèyàn lẹ́sẹ̀ mú kú o kọ́dà akramakallah sẹ́ni kan kọ́kọ́ gbẹ́léwé àfa kọ́ wa gbé sáàrin ọ̀nà wọ́n sì ti rí i pé gbẹ̀yìn kí ló ṣe ọ̀rọ̀ àgbẹ̀kú ọ̀lọ̀ sọnù torí pé kò sẹ́ni tí ó rí tinú rẹ̀ ó dùn ọkàn àwọn èèyàn bàjẹ́ gbogbo ń tọ́ba tiri pé ó sèyàn léṣe kó mú kó lọ́nà Islam dáa pọ̀ wọ́n bá yẹ kó àwọn èèyàn máa ń tẹ̀ lófin Ọlọ́run àwọn àlùwọ̀ ọba ti dáa jù àwọn ìlú wa ọba ti rẹwà jù ògbó tí ó níyàn lára gbé kúrò lọ́nà torí tí ọba ṣe wọlé ṣe ó ṣeéṣe kó sẹ ẹlòmíì lè ìwọ rí ẹlòmíì lè má rí tó ọlọ́run ṣe ìwọ yẹra fún ẹlòmíì lè má má ti yẹra fún so gbogbo tó bá ti rí pé ó ṣèyàn léṣe gbé kúrò lọ́nà kí wá ṣe pé ìwọ fúnra ara rẹ lọ́lọ́ gẹ̀gùn tí ó ṣèyàn léṣe sọ́nà ọwọ́ àlọ́ jókòó nbìkan ta kété tọ́ba ti wá rí kó gún ọ lẹ́sẹ̀ wá gé wàá ní. ó tún pẹ́ lómi tí wọ́n ó ti dọ̀dá ara nìyẹn o ó ti dọ̀dá ara nìyẹn ọ̀sán náà kábúrò ọmọ sọmọlá kejì gẹ́gẹ́ bí wọn náà ṣe fẹ́ kábúrò sí ọ nínú ìmánì ní ká gbé gbogbo ní ọba ti fìyàn léṣe kúrò ní ọ̀nà torí ẹ táwọn ń tẹ lófin ọlọ́run ẹ̀rí pa ìka ò ní dọ̀tí ní tí ó ṣèyàn léṣe ò ní sí nílẹ̀ gbogbo ọ̀nà wa yóò gaara torí ẹ jẹ́ fi àwọn eléyìí wà torí ní túmọ̀ sí pé àwọn tuntun ìmánì náà tún bẹ pẹ̀lú wa muslim ń lọ gbé eléyìí jáde anabi wa ó fi hàn wá nínú ìpè ara ìmánì ni torí ara ìmánì ni. ó sì tún fi hàn wá pé iṣẹ́ gan-an ó máa ń wọnú ìmánì ẹni tó gbé ní tó lè sìn yàn léṣe kó lọ́nà sọ̀rọ̀ lọ́sọ̀ àbí iṣẹ́ ló ṣe iṣẹ́ ló ṣe ara imani náà nìyẹn torí ẹ ọlọ́run ọba ní fazadatum imana fazadatum imana ó ṣàlékún ìmánì fún wa ó ṣàlékún ìmánì fún wa ó túmọ̀ sí pé ìmánì máa lékún alladhina qala lahumun إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل إيمان من لكم تعالى إمامك إيمان يلكم الله إن سورة الفتح ليزدادوا إيمانا مع إيمانهم torí إيماني وطبع wọn tún bá lè lékún pẹ̀lú النبي محمد صلى الله عليه وآله وسلم ó sọ fún wa nínú àdéhùn kan òní yakhruju minan nari man qala la ilaha illallah wa fi qalbihi mithqalu mithqalu burratin aw khardalatin aw dharratin min al-iman faj'alahu mutafadila anabi wa sallallahu alayhi wa sallam ó ní wọ́n padà mú kó nínú náà gbogbo ẹni tó sọ la ilaha illallah òrí láyé tí máa nì. tọ́mọ gẹ́gẹ́ bí kóró alikama ti ń bẹ lọ́kàn rẹ̀ àbí ìmánì tó kéré bí ọmọ anágún ti ń bẹ lọ́kàn rẹ̀ àbí ìmánì tó kéré tó dàbí èso tó kéré ti ń bá ń bẹ lọ́kàn rẹ̀ anabi sọlọ ìmánì lè kéré ìmánì lè pọ̀ eléyìí túmọ̀ sí pé táwọn èèyàn bá wọ náà àwọn èèyàn kan wà tí wọ́n wọná pé kó táwọn bá ti wọná khalidina fiha ni inú náà ni wọ́n máa bẹ láéláéláéláé gbére kése wọn ní jáde kó ń bẹ ọlọ́mọsí alọ́mọaná àwọn èèyàn kan wá wà tó yẹ pé àwọn èso ẹni tí ó ṣègbè sínú náà àwọn ò ní ṣègbè sínú náà àmọ́ wọ́n gbé bẹ̀ fúngbà kan ọlọ́mọdé àmọ́ pétọ́ ó lè jẹ́ pé ẹlòmíì wọ́n lè pé ó lọ hundred years kó tó di fún wọn wá yọ kó ń bẹ́ẹ̀. ẹlòmíì bóyá twenty years kó tó di fún ẹyọ kó àti twenty hours àti ten minutes ọlọ́mọdé àmọ́ tó ninu nínú àwọn ẹni tí wọ́n yọ kó nu wọn náà tó so la ilaha illallah ọ̀láyé tí imáni kékeré wà bẹ lọ́kàn rẹ̀ sẹ́wọ̀n ló gbé wa náà wọ́n wá ti torí imáni tó kéré tí ń bẹ pẹ̀lú rẹ̀ wọ́n yọ kó nu náà ń gbọ̀ báyọ̀ padà lọ sálì jẹ̀ ìdí nu yá ayyuhalladhina amanu illa wa antum muslimun ẹ má gbà láti kú ọ àfi kẹ́ jẹ́ mùsùlùmí torí tẹ́ bá ti kú mùsùlùmí káti ẹ pẹ wọ nága ẹ ní máa bẹ́ńbẹ̀ láìla àmẹ́ni tó kún káfìrí khalidina fiha inú rẹ̀ làwọn máa wà innal ladhina kafaru min ahli alkitabi wal mushrikina fi nari jahannama khalidina fiha ulaika hum sharrul bariyya àwọn máa bẹ́ńbẹ̀ láìla yìí á ah, àwọn náà burú jù nù àwọn èèyàn ọlọ́mọ sí alọ́mọaná tọ́ eléyìí túmọ̀ sí wípé al-iman yazidu wa yanqus al-iman yazidu wa yanqus eléyìí lọ́rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ jù pé ìmánì máa lékún ìmánì máa dínkù a rí nínú àwọn olùmọ̀ ẹni tó sọ pé al-iman yazid wa la yanqus wọ́n ní máa lékún ni kì í dínkù tó àwọn ayé àwọn àdéhùn tó àbá àwọn àdéhùn tó wá túmọ̀ sí pé tí mánì tó kéré bí ọmọ anágún máa ń bẹ tó bó túmọ̀ sí pé ó ti dínkù náà tí ẹ dínkù tó náà tó sọ bẹ́ẹ̀ ni Imam Malik rahimahullah Imam Malik ní mánì máa lékún ní kéé dínkù tó ṣùgbọ́n lèkó lè jẹ́ wádìí kẹ́bọ̀ gbogbo ẹsìn tó bá mérí sánà ní kọsẹ̀ ńgbà ó lè jẹ́ màláíkà nínú ìgbésí ayé rẹ̀ ó níbi tó ti ta ti ṣe náà. o lè jẹ́ pé gbogbo nǹkan rẹ ló perfect máa tẹ̀ ṣe so àrètán kàdé máa Malik lọ́rùn pé ń bẹ̀ yẹn kò ṣe déédéé nítorí pé àwọn àyà àbáwọn àdéhùn wọn tọ́ka sí pé ìmánì náà máa ń kéré so eléyìí ìjọba kò sí kò mú kúrò ní Imam Malik rẹ kò mú kúrò ní Imam Malik kò sí pé o rí ẹyin ó kì í gbà náà di Malik Malik báwo ti wá. so ṣùgbọ́n ó túmọ̀ sí pé èèyàn náà ni so àti ṣe tiẹ̀ eléyìí jẹba afa ni faslun ويجب الإيمان بما بكل ما أخبر, أخبر به النبي صلى الله عليه وسلم وصح به النقل عنه فيما شاهدناه أو غاب عنا ولا رأي لجل لواو كبا قبنتنا ببا صفوان قارق بو àbí gbogbo ntí hadith tó fẹsẹ̀ rìn lẹ́ wá ń parí àbáyà alukur'an bóyá a rí àbí kò tiẹ̀ sójú wa níta rí ni àbí kò sójú wa gbogbo ẹ̀ la gbọ́dọ̀ gbàgbọ́ tí yẹn bá sọ pé tí n bá ti rí tí ọba sójú mi ní gbàgbọ́ à èèyàn padà di káfíìrì nù gbogbo nǹkan tá nàbí bá sì sọ fún wa yẹn na'lamu annahu haqqun wa agbọ́dọ̀ mọ̀ dájú kó dodo ni o òtítọ́ ni tí irọ́ ò lè wọ bẹ́ẹ̀. وسواء في ذلك ما عقلناه وجهلناه bóyá làákàyè wa gbé àbá àti ẹ̀ máa ń parí làákàyè wa gbé àbá àti ní parí ولم نطلع على حقيقة معناه àti nítorí ti kó àmọ́ pàápàá kí ni túmọ̀ rẹ̀ مثل حديث الإسراء gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa ìrìn àjò òru tánàbìrin ìrìn àjò òru tánàbìrin Baitul Maqdis Mẹ́kà àti Baitul Maqdis ìrìn àjò òru tánàbí sallallahu alaihi wasallam tó rìn láti Mẹ́kà lọ sí Baitul Maqdis bóò ní rìn yìí oṣù kan náà máa fi rìn lórí ràkúnmi láti Mẹ́kà lọ sí Baitul Maqdis anábì wa rìnrìn àjò yìí lóru kan lọ ó tún dé kò tún ma lórí eléyìí ó tún ní láti bẹ̀ ó tún gba sọ́mà lọ sọ́mà kìíní sọ́mà kejì sọ́mà kẹta sọ́mà kẹrin sọ́mà títí dé ó tún fi tayọ sọ́mà keje sọ́mà pé làákà ilé má lè gbé ṣùgbọ́n sami'na wa amanna agbọ́ àgbàgbọ́ bí kò sọ pé ní lẹ́nu ìgbà tí a ti solatul maghrib sísìn ó ti lọ́ọ̀ bá náà ti ẹ pé àà ah, ah, adìẹ mọ́ka <laughs> o ti lọ ọba tó ti dé gbọ́dọ̀ àgbà kékeré ni gbóni ngbà gbọ́dọ̀ gan ó dọ̀ tí ń bẹ lọ́yọ̀ ọkọjá sísọ lẹ́sìn tó kọjá pé kọ́dà ńgbà <laughs> tá a ti abẹ́ ẹ̀dẹ́ lálùpọ̀n afá gbogbo bẹ́ẹ̀ ó kú lọ́mùsì bàjẹ́ ni lóṣù tó ti dé sọ̀tẹ́ àwọn kí wọ́n bá lọ ọ̀bàdàn ní ìtìtì mọ́tò ẹ̀ bá ń sáré dáadáa pẹ̀lú títì torí bó ṣe lóun ó rí i òun bùkátà wákàtí kan àti kíni àti twenty minutes tó fi débi ọjọ́ mọ́tò ẹ̀ máa ń sáré dáadáa tí nǹkan kò sí ọ̀hún á ní láàrin magreth sísìn ó ti lọ ó ti dé ọ̀ dín rọ́pù sàmọ́ gbàtà nàbì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ lọ Baitul Maqdis láti Mẹ́kà Baitul Maqdis sí Mẹ́kà oṣù kan ni bá gunra fún mi oṣù kan ni bá rìn fẹ̀ oṣù kan oṣù kan àlọ oṣù kan àbọ̀ wọ́n wá lọ lọ oṣù tó ti dé lóru kan ha arabi tọ́lọ̀ wọn ti dá imá nìyí wò ni ẹ̀rí pẹ́ lómi tí bá ti ń gbọ́rú eléyìí imú rẹ̀ ó ti máa yínra rẹ̀ imú rẹ̀ ó ti máa torí pẹ́ lómi ti sẹ́ẹ̀tì imú rẹ̀ báà mi rìmọ́ọ̀tì mi imú ti máa yínra rẹ̀ kí ẹ dínkù ẹ dínkù ah, ah, gbogbo àwọn ìròyìn tẹ́ ẹ máa mú wá nù ìsìláàmù àbí èyí wa ah, bó sì ti ṣẹlẹ̀ tọ́ba ti lè yín tó yín mú kòkòrò ń jẹ́ ọmú mi. ẹ ọba sọra ọkọrọ àti káfíìrì jẹjẹ rẹ tọlọ sọ fún wa tánàbí sọ fún wa ìwọ wa ń sọ pé ẹ tó rí àbí kò rí so torí de eléyìí a gbọ́dọ̀ gbàgbọ́ wal mi'raj wọ́n tún gbá nàbí lọ sí sánmà wọ́n tún gbé lọ sí sánmà sánmà kejì sánmà kejì sánmà kẹta sánmà kẹrin sánmà karùn làwọn kò ìjọba experience nìkan làwọn rí pé àà ah, ah, sórí àwọn ọmọ ọ̀nà tá ń gbà lọ sọmọ àmọ́ bẹ́tùl mákìdìsì tó dá wa lójú bí wọ́n ti ń lọ tá ń bọ̀ eléyìí ti fi hàn án pé rọ́ọ̀lọ̀ ń pa oṣù kan wọn máa ṣe lálọ́ oṣù kan wọn máa ṣe lálọ́ ọ wá ní kò tún ma lórí pọ́ lọ bẹ́tùl mákìdìsì tó tún padà o tún wá ní wọ́n gbé ọ lọ sọ́mà tá a mọ̀ náà rẹ̀ ábà máa ń mọ̀dù ẹ́ <laughs> so bí wọ́n ti wá rí Abubakar ọ̀rẹ́ rẹ̀ ibà ó tún ti di pé nísìnyí báyìí àwọn ọ̀rọ̀ tí máa pa tẹ́lẹ̀ àbí òye àwọn ọ̀rọ̀ dúdúdúdú ni tí òní tètè yí àwọn èèyàn tí wọ́n mọ̀ ẹ̀yin náà pè lólódodo ní ìsìn tí ń parọ́ fún un kìkì náà sọ ó lò lọ Baitul Maqdis òun sì tún bọ̀ ilé òtó ma ó tún lò lọ sẹ́mà gbogbo ẹ̀ náà láàrin olùkà yìí Abubakar ni tó ti sọ bẹ́ẹ̀ wọ́n ní tó sọ náà ló ń tó bá sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí. subhanallah ah ẹ̀rí ìmánì lágbára kọjá àbíkí àpò sọ ti ọlọ sọ bẹ́ẹ̀ tó náà retí tọ́ba sọ bẹ́ẹ̀ lórí ah ṣé ẹnu yín kan náà ó ní kọ́ parọ́ mọ́ ẹ̀ yọ̀ wá parọ́ lọ so torí ẹ̀ báyìí ìjọ náà làbúbákàrọ̀ gba ọ̀sọ̀dìk olódodo lélẹ́yìí kó sójú rẹ̀ ó sì gbà bẹ́ẹ̀ bí náà sọ hábà náà nàdẹ́nìkan bá nàbí fà nànàbí ló ní àbá nàbí ò ní yáké nípa olóńjẹ oníta náà jẹ́rìí fún ànàbí sọ́ábì yẹn sì jáde ó ní màá jẹ́rìí kò sójú rẹ bá ó ní màá jẹ́rìí fún ànàbí tó sojú rẹ ni oníjọba sojú nǹkan kọ parọ́ mọ́ náà yọ wá parọ́ mọ́ wọ̀nyí ṣé gbogbo ní ti ń gbà fún alásọ̀dọ̀ lọ ṣé ń parọ́ mọ́ lọ ni bẹ́ẹ̀ lórí wa ànábì jàre ànábì ni àá. Ah láti òní lọ bí wọn nìkan bá jẹ́rìí ó túmọ̀ sí èèyàn méjì àbùkátà pé lọ mẹ́ni kejì wa àwọn sàhábà ní imáni sẹ́wọ̀n kẹ́yìn ní ìsìn ẹ bò ń lé jẹ ni bó lé bá ti pẹ̀yìn náà ń kọ́ ẹ̀dọ̀ta rẹ̀ nu ṣùgbọ́n àwọn wọn dúró ti ànábì gbàgbàgbà Abubakar ò tí ì gbọ́ lẹ́nu ànábì kò tí ì gbọ́ lọ sí ọ̀lọ́ sí gbogbo ẹnu tí yín láti gbọ́ ṣé ó ti sọ pé ti lọ bẹ́ẹ̀ tó mọ́tò sọ ń bọ̀ ó sì lọ sẹ́mà wọ́n ní bó ṣe wí nù bọ́ba wí sọkúsọ subhanallah wàláwò yẹn ti ní agbára jù ìgbà fáànàbì sallallahu alaihi wasallam tó wà fáwọn sàhábà ó ní agbára kò sínú kó àwọn gbogbo ti sọ mo iye tí wọ́n bá ti sọ bẹ́ẹ̀ wọ́n disqualify rẹ̀ torí wọ́n lọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n lè yan rẹ̀ gágágágá rẹ̀ ló ti jẹ́ tẹ́ máa ń bẹ pẹ̀lú èèyàn táwọn kan bá ń sọ rubbish fi hàn yín pé kò rí bẹ́ẹ̀ kódà kọ́rọ̀ torí pé ọ̀ máa ma rubbish tó jẹ́ pé gbogbo ìtẹ́ ń táwọn sọ̀hábà ti dúró tí ànábì nù sọ̀rọ̀ lọ́wọ́ àṣọ nítorí pé tí àwọn bá ti lè sọ̀rọ̀ táwọn ọ̀tá ń sọ gbogbo ọ̀rọ̀ ànábì ò ní nítumọ̀ mọ́ kò ní nítumọ̀ mọ́ sẹ́wọ̀n kọ́ ta yín kí lẹ́yìn fẹ́ kọ́ sọ tẹ́lẹ̀ náà ọ̀tọ́ ọmọ fẹ́ nu wa rọ́ọ̀fù náà ni àmọ́ ìwọ tá a wá ní tiwa ní ọ́ ìwọ náà bá tún sọ jargon sẹ́wọ̀n pé nǹkan dàrú nù ìdí nu tó fi jẹ́ pé wọ́n wá ọ̀nà láti rán ànábì mú gbára àwọn sọ̀hábà wọn ò rí mú tẹ̀lé tó bá sì jẹ́ pé wọ́n rí wọ́n fẹ́ rán ànábì mú gbọ́wọ́ rẹ̀ àti mọ̀ wọ́n ní kíni munafiki àwọn munafiki ló máa ń ṣe báyìí àmọ́ àwọn sọ̀hábà lódodo abẹ̀tẹ̀ ṣẹlẹ̀ ìjẹba wọn. bákan náà ọ̀gáàna ya kọ̀ọ̀kọ̀ tán lẹ́ẹ̀mẹ́nàmẹ́ lílọ dáná bí lọ sí Baitul Maqdis pípadà tó padà àti gbígbégun sámà gbogbo ẹ̀ lójú fò ní òkè pé ẹ̀mí rẹ̀ lọ́lọ́ arọ ọ̀lọ́ àlánù ṣé àláwá lọ́lọ́run ròyìn subhana alladhi asra bi abdihi laylan min almasjid alharam ila almasjid alaqsa alladhi barakna hawlahu linuriyahu min ayatina linuriyahu kálí bá fi hàn nínú àwọn àmì àwọ ọlọ́ọ̀ ṣé lójú oorun náà ó ti fi hàn. tẹ̀lé ìtumọ̀ sí wípé ááyà tó wà ń bẹ̀ nítorí pé lójúfò ni kìí ṣe lójú ọ̀run lójúfò ni kìí ṣe ní ojú ọ̀run torí rẹ̀ gbogbo ànábì kọ̀ọ̀kan lọ́lọ́run ṣe mọ́jísà mọ́jísà ìtún wa ga ààrẹ ànábì mi tọ́lọ̀ ṣe rẹ̀ ààrẹ ànábì mi tọ́lọ̀ ṣe rẹ̀ ẹ̀rí pé Ibrahim aleyhi salam gbàtó fi Ismail àti ìyá rẹ̀ sí Mẹ́kà ìmọ̀ àlọ́ ìmọ̀ àbọ̀ ìmọ̀ àlọ́ ìmọ̀ àbọ̀ láti wá wà láàfin kátìẹ̀ pígbà péréte náà lọ́lọ́ lọ́bọ̀ lọ sẹ́rí là ń pè maka he síbẹ̀ tí ibi táwọn wí náà nù ìrìn oṣù kan àlọ́ oṣù kan àbọ̀ ó súnmọ́ kó jẹ́ pé ọlọ́run kaná kò fún kọ́ mọ́ máa lò tó sùn kàn bíi kan náà ni àlọ́ àbọ̀ kan náà ló tún lọ náà tó tún sallallahu alayhi wa alihi wa sallam torí ẹ ẹjọ bá wọn. àwọn Quraysh wọ́n takò ànábì wọ́n sì ń wò pé ah, irọ́ ilé pọ̀ sẹ́yìn kọ́ àlà Quraysh ò lè takò tó bá já làálà ànábì ló ń la pé mo mọ̀ lálá pé mo lọ Baitul Maqdis mo sì tún ti dé pé kìnnìún ẹ̀sẹ̀ iná lẹ́wọ̀ afẹ́ kújọ síwájú àlámà ni àní mo lọ mo padà àwọn atọ́lé ròyìn fún wa ó ní a bá ti kó mọ́kà báyìí bí báyìí lẹ́rìí ẹ bá àwọn kan tó ń ṣe kínní kan lọ́nà ẹ bá tún kọjá bẹ́ẹ̀ tún bá wọn ẹ bá tún ṣe kínní kan bí kọ́ lọ́ọ́ lọ àkúrẹ́ ní nìyí. so ọ̀nà gbàngán ló ti gbà lọ bàbá ń ròyìn gbàngán bàbá ti kó ń gbàngán àwọ̀ títí express bàbá ti wọ express á nà ní lọ́lọ́gbanagada a bá nà lọ́lọ́gbanagada a máa lọ a máa lọ lọ́tún lọ́sì a máa rọ́ṣùn ṣe àwọn ọ̀ṣun ṣe ẹ̀ ẹ́ ṣíṣá fìdébì kan Odùduwà yunifásitì ẹ bá tún tó ń bẹ láti ṣe à. tíkẹ́ ọlọ́lọ́tò ń lọ ẹ sì mọ̀ pé kò fìlú lẹ̀ rí láyé òkú lẹ̀ rí láyé wọ́n á ròyìn fún a ah, ọ̀dà títí wọn ń bèjì ní àbí èso báyìí ni wọn ń bèjì ní táyì fẹ́ dákú rẹ ara fẹ́ dákú rẹ báyìí lọ́nà ọba ti kàn ọ̀wẹ́ náà àbí kíní kan ọ̀nà ó ti kàn wá gbọ́ báyìí bóòlù ló ṣe dá wọn ọ̀dá ma subhanallah so bẹ́ẹ̀ lànà bí ròyìn fún wa ní oṣù kálukú náà tún dẹnu lẹ́bi ah ọmọ yìí mà dàbí ìgbà tí so àyẹ̀dá pérọ́ nípa jàre ẹ̀ mọ̀kọ́ta wa ni ẹ̀dá pérọ́ nípa nítorí pé ọ̀tá ọ̀tá wọn kìí kódù ọ̀yà ìwà máa sọ pé kíni kí ló pa kí ló gbẹnu sọ́n tó kẹ́kẹ́ kíni. torí ẹ̀ nítorí ṣẹlẹ̀ nìyẹn wa idha urifa as-sababu batala al-ajab. nínú kan táwọn ibi tó sọ fún wa tá a tó gbọ́dọ̀ gbàgbọ́ tá a gbọ́dọ̀ máa yín mú nínú Sahih Muslim anabi sọ fún wa pé mẹláìka kú wá bá anabi musa láti gbẹ̀mí anabi musa anabi musa bá gbá létí gbígbá tá anabi musa gbá létí báyìí ó tú mẹláìka mẹláìka kú yọbọ ni mẹláìka kú wa padà lọ bọlọ Ọlọ́run ti dojú rẹ̀ padà ẹ bá gbọ́ ẹ gbọ́dọ̀ yín mú pé agba ma gba ẹ mẹláìka lẹ pé wọn wá gbá létí lójú wa yóò bá lẹ fún tọ́ ma ti sọ ma ọkàn dìkápìlì jẹjẹ <laughs> torí pé nínú tá a pè ní pa àgbàgbọ́ pé muhammad rasulullah ọ̀nà ni tasdiquhu fi ma akhbar gbogbo nta nàbí bá fún wa ń rò ká gbà lódò àgbọ̀dọ̀ máa yiri rẹ̀ wò wọ́n á sọ pé ẹ sẹ́nìsì tí wọ́n bá gbá yàn létí nìsì sójú rẹ̀ lè yọ àbí wọ́n àmọ́wọ́ rọ́bà tí wọ́n ń gbé sá ó sì máa bóun ni ànábì musa ti gbá létí sí lẹ́yìn náà ikú ọmọ kọrọ ọkú nìsí ó tún dé kéegun rẹ ó tún ní agbára pé tọ ta ni ó ta <laughs> so ló fi gbàmẹ wọn sì ní màlẹka wà láwòrán yẹn ó sì gbanéjì ojú yọ ó mójú lọ bọlọ tánàbí Ọlọ́run náà ọba fẹẹ kú bá wọn ti wá ní kí wọn kúrú tún náà máa tọrọ kú náà wá ní Ọlọ́run pa mí ọgbádùn Ọlọ́run pa mí báwọn ọlọ́run jẹ́ á máa tẹ̀mí tó bá tẹ̀ jẹ́ kí mùsùlùmí kan máa ń dọ̀la o lópin ìwà tó bá mọ̀ pé tẹ̀mí ló lóore fún wa tó bá tó á rí i pé ikú ló lóore jù fún wa ńkọ́ gbẹ̀mí wa má fìtínà o tó torí di eléyìí báyìí bẹ́ẹ̀ náà ni anabi ibrahim aleyhi salam bàtíkù tiẹ̀ náà dé màlẹ́kà kú ọlọ́lọ́ ní kí n mẹ́mí rẹ wa ó ní èmi khalilu rahman ó ní àpò ah, bá jẹ́ khalilu rahman ṣé khalilu yẹ kó máa rí khalilu rẹ̀ sá ìwọ tọ́lọ̀ ń fẹ́ràn dé góńgó tí wọn náà fẹ́ràn ọlọ́run dé góńgó sọ́lọ̀ yẹn lọ́wọ́ ayẹ kó máa rí sá ó ní ah, gbẹ̀mí mi lóòótọ́ eléyìí túmọ̀ sí pé ikú à ikú kọ́rọ́rùn gbogbo ẹni tó kù tó bá kọ́ ọ̀nà kan tí máa sá gbà bá wà wọ́n sá o ṣùgbọ́n kò sá kò sọ́gbọ́n náà kò sọ́gbọ́n náà ibi tọ́lọ̀ bá ti kọ́ kálukọ́ gbà lọ náà ni ọ lọ. agbàgbọ́ bá nàbí wa ti ṣe sọ. bákan náà ìdánábì tún sọ fún wa nípa ìgbéǹde alùkìyàmù àwọn àpẹẹrẹ tí ó síwájú ẹ̀ gẹ́gẹ́ bí dídé dajjal agbàgbọ́ àti èméjì ń parí wọ́n ló lójú kan ni yóò sì máa pera rẹ̀ ní Allah yóò fi sínú àwọn èèyàn je forty days péré ni ó lò ṣùgbọ́n ju alákọ̀ọ́kọ́ yóò dà gẹ́gẹ́ bí ọdún. ìjọ kejì lọ́dà bí oṣù ìjọ kẹta bí ọ̀sẹ̀ láti ìjọ kẹrin lọ yọ jẹ́ sùúrù ọjọ́ tá a mọ̀ fìtínà ńlá nu kọ́lọ́ńdà kọ́kọ́ sànù wa o ad yóò fìtínà àwọn ará yìí àwọn nìkan ní orí kọ́ sórí rẹ̀ pé ṣùgbọ́n àwọn gbogbo olùdó àwọn múnáfíkì ọ̀dà tẹ̀lé àtàwọn gbogbo olúnáwọ̀ kò ní rí Mẹdínà wọ̀ torí kọ́ náà wọ́n ti fa amọ̀lẹ́kà sọ kò ní lè wọ Mẹdínà kánú amúni ni yọ jarọ yóò ti kọ́kọ́ pa yóò ti jí dìde sísọ gbàgbọ́lọ̀ ló ní ìsìn alẹ́ sọ náà káfíìrì ni ọ̀nà bí ti sọ fún wa ń parí yóò tún wá gbìyànjú pé wọ́n pa ní ìsìn kò ní rí pamọ́ nínú kẹtí dájá ló ṣe tó fi fìtínà àwọn èèyàn lọ́sọ̀ pé sọ́mà kọ́ rọ̀jò nísìnyìsìn sọ́mà ó sì máa rọ̀jò yóò gbin èso ní ìtúnìtún yóò sì ní kó wù yóò wù ó yà bẹ̀rẹ̀ sí sèso yóò sì máa sèso kí lẹ́yìn tó ń fẹ́ kó ń ṣe tẹ́fì tó nù màpọ́lọ̀ ni àlòkùrọ̀ ni ọ káàkiri ọlọ́wọ́n bó fi fìtínà àwọn èèyàn tó agbàgbọ́ bẹ́ẹ̀ nínú táwọn àbí sọ fún wa náà ni máa yín mú pé dùjáàlì wọ́n ní dùjáàlì dẹ́jáàlì kéde dùjáàlì dẹ́jáàlì òkúrọ̀ burúkú ló ń jẹ́ bẹ́ẹ̀ jámù rẹ̀ dẹ́jẹ́ jílẹ̀ dẹjẹjìlẹ àwọn òkúrọ nìyẹn àkọ́kọ́ àwọn dẹjẹjìlẹ lẹ ń tẹ̀lé àwọn òkúrọ àbí òye wa jamu dajjal tọ dajjal ń wa Isa bin Maryam nínú dáná fi tó sọ fún wa tá a gbọ́dọ̀ gbàgbọ́ nípa náà sọ sọ̀kalẹ̀ ọmọ Maryam ń bọ̀ tó àti èméjì ń parẹ tó ara ń ẹ̀rí pé sọkúsọ ti pọ̀ ní ìsìnkú Isa alayhi salam ẹlòmíì ló kọ kó òun mọ kí òun náà tún ní ìtọ̀ ní wá àbẹ́ rí nǹkan mẹ́rin ó ní kí ni ń bọ̀ wá fún lásàmẹ́ǹt tí fún lásàmẹ́ǹt kí ló ń bọ́ dà wọ́ àní ń bọ̀ ń bọ̀ náà torí ẹ ẹ mímọ tí wà anábì wọn á pé tí sábà yọ wà tabi'an la matbu'a yọ wà lẹni tí ń tẹ̀lé tà nàbì nìkan èsì ẹni táwọn èèyàn máa tẹ̀lé tì torí ẹ̀ lànà bí tó ròyìn fún wa lórí pé tó bá dé tó máa ní kó so ìmáàmù yóò lòun ò lè ṣe òun ò lè síwájú yín ẹ̀yin ọmọlẹ́yìn anabi Muhammad sallallahu alaihi wasallam àfi káwọn máa tò lẹ́yìn yóò máa tò lẹ́yìn àwọn mùsùlùmí ní títí tí èkú kí ni tó tún kú tó tún wá tànàbí isa ń bọ̀ wọ́n gbọ́dọ̀ ṣe èméjì ń parẹ́ ọ anabi isa ni ọ̀pá dajjal torí rẹ̀ ọmọ kan bẹ láyé anabi muhammed sallallahu alaihi wasallam tó fìtínà àwọn èèyàn nínú yahudi wọ́n ń pè ní ibnu sayyad ọmọ bẹ́ẹ̀ ni Umar fa ìdáyọjọ́ kan kó wọn pa kálukú oṣù mi sẹ́wọ̀n pé táwọn máa ti sọ̀lá Allahumma inni a'udhu bika min adhabi jahannam wa min adhabi al-qabr wa min fitnati al-mahya wal-mamat wa min sharri fitnati al-masih ad-dajjal káyé kúkú sí mi ẹ má wulẹ̀ ṣe má apá Umar bá fa dayọ anabi bá gbọ́ a anabi bá wá wá anabi nínú Sahih Muslim ó ní in yaqulhu falan tó bá jẹ́ pọ́ mọ̀ ngangan ni dajjal ọlọ́run ní fún ọ lágbára láti pa tọ́lá kọ́lẹ̀ ti síwájú pé ìsọ ọmọ mọ́ríàm ni ọ wà pa ìwọ́n sì ní ìsọ òní wá mọ́ àbó rí pé nǹkan sí ọ. tó bá jẹ́ pọ́ mọ̀ ngan ni dajjal àbí òye wa ọlọ́run ní fún ọ lágbára láti pa anabi wa ni bàbá wa jẹ́ kó ni èmi ọ gbà yín lọ́wọ́ rẹ̀ torí kò sí dànàbì kan lè ṣe dànàbì wò ní ṣe jù bẹ́ẹ̀ anabi ní torí tí anabi gbé pamọ́ fún ni wọ́n ń pè ní dọ́kàn èéfín kọ̀ pèjá dọ́k ní kẹsùn ẹ̀fí lọ. tí ti wá ń bẹ báyìí súnmọ́ ni pé ti ń bẹ àsìkò àtijáde ni ò gbogbo pé bàálù ogun gbogbo missiles gbogbo uh, rocket anti rocket àbí òye wa gbogbo irọ́ láti òní kankan tó lè ṣe fún dàjà <laughs> ọlọ́run ní agbára kọjá bẹ́ẹ̀ ṣe lérò dàjà gbogbo rocket yín kò ní tó lè ṣe fún torí ẹ̀ ọwọ́ àánú hadithi kan tó wà nù sahih muslim fáwọn sahaba ń travel wá dé àárín gbùngbùn òkun kan wọ́n rí erébùsù kan bẹ̀ wọ́n bá ìdá kan tí wọ́n dè ní chain à ń pè hadithi yẹn ní hadithul jassas so ẹ sahih muslim so wọ́n abẹ́ dọ́lọ́ nǹkan bẹ̀ tí wọ́n dè ní sẹ́kẹ́sẹ́kẹ́ ni wọ́n á gbìyànjú láti já exactly bí wọ́n ṣe ròyìn Dajjal wọn bá olójú kan ní ń gbìyànjú láti já tó ènìyàn nítorí túmọ̀ sí pé Dajjal ti ti ń bẹ òun náà struggle continue láti já tó ènìyàn kó wá fojú ara rẹ̀ rí mọ́ òrùka gẹ́ẹ̀tì bí àwọn yájújà ọ̀ máa ni wọ́n ń bẹ abíwọ̀n sí wọ́n ń bẹ bàjẹ́ wọ́n ń gbẹ́ ojú ibi tí dolukọrẹ́ni tó ti di kínní pé ẹ gbà ẹja ẹja ẹja ẹja rí kínní ìlú ẹ̀yin kínní wọ̀nyí ẹ gbà àwa yìí náà nípa àwa rondórondó yìí náà ni wọ́n lérí sí wa ọlọ́sàánú wa so àwọn yá jújọ ọmọ àjújà ń bẹ o kódà àwọn ti documentaries débi tí wọ́n lọ ya fọ́tò òbí tí wọ́n wà wọ́n sì tún yà bí dolukọrẹ́ni ṣe díbẹ̀ gan-an tó fi jẹ́ pé wọn ò tí ì rí lu.

ọlọ́run fún lágbára láti pa Yájúj wa Májúj àwọn náà dé àwọn náà fìtínà gbogbo à nígbà tí níbi tó pọ̀ dé tó máa dé Buhayratu Tabariyya Buhayratu Tabariyya ó ń bẹ níbi Murtafa'atil Julan Golan Heights tó jẹ́lẹ̀ táwọn Israẹli ti gbà mọ́ wọn lọ́wọ́ tó ń jà lé lórí so Buhayra kan wà ń bẹ lake kan wà ń bẹ tómi pọ̀ ń bẹ níbi táwọn ya jójọ ọmọ àjójọ wa pọ̀ gbogbo dítẹ́sì là nàbì sọ fún wa níbi táwọn ya jójọ ọmọ àjójọ wa pọ̀ dé tí àwọn tí wọ́n kàn bá dé tí wọ́n bá débi léèkì yẹn wọ́n mọ̀ pé ah omi ti wà ń bì rí nítorí pé àwọn àkọ́kọ́ tó bá débẹ̀ tó bá dẹnu kó mi wọ́n mú tani nǹkan kọjá nǹkan gbogbo tó bá bá wọn ju wọn jíjẹ pípa jíjẹ pípa àtẹyìn àti ẹnìtìn jíjẹ pípa jíjẹ pípa jíjẹ pípa ya Yájújà wa Májújà ni fìtínà ńlá ńgbà tí anabi Isa aleyhi salam tó bá padà jáde tán ni Yájújà wa Májújà ọba dé anabi Isa náà tún máa pé tọ ẹ ìwọ Ọlọ́run kí láti ṣe bí agbára yín ò lè kàwé ẹ máa lọ bí báyìí ẹ̀yin àtàwọn mú mi ní ẹ̀sà lọ bẹ̀ nígbà táwọn ilé ìbá tó fìtínà gbogbo àgbáńlá ayé tán ọlọ́run ọba wa pa wọn rùn nígbà tó lọ́nba wa pa wọn rùn gbogbo ayé wa kún fòkù wọn ọlọ́run wa ran àwọn ẹ̀yẹ kan wọn palẹ̀ wọn mọ́ nígbà tí adúdú ọmọ adúdà kan kọjá ń bì. فدمدم عليهم ربهم بذنبهم فسواها wala yakhafu uqba bọ́lọ̀ máa fẹ́ pa àwọn èèyàn ni wọ́n pa àwọn ọ̀run kọ́kọ́ wọ́n bẹ̀rù ẹ̀pídáfíkì kankan ṣẹlẹ̀ pé àrùn àjàkáyé kan tí wọ́n bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀. bẹ́ẹ̀ lọ́lọ́run tún pa àwọn ọ̀run nínú táwọn àbí sọ fún wa wá gbàgbọ́ wa khuruju dabba ẹranko kan jáde nínú àmì gbẹ̀ndẹ̀ alùpùpù tí wọ́n máa sọ fún àwọn èèyàn gbọ́lọ́ngbọ́ àwọn èèyàn gbọ́lọ́ngbọ́ ẹranko tí wọ́n sọ̀rọ̀ nínú àmì gbẹ̀ndà al-qiyamah àmì àgbàgbọ́ wa tulu'u ash-shamsi min maghribiha àti kóòrùn ọyọ gbàbí títí máa wọ̀ àtúngbàgbọ́ wa ashbahi dhalik àtàwọn tó jọ bẹ́ẹ̀ mimma sahha bihi an-naql nínú àwọn kẹta nàbì sọ fún wa táàdì tí tó sì fẹsẹ̀ rìn lẹ́ mú wa àgbàgbọ́ àgbàgbọ́ kọ́dà iye méjì bíi tí wùlò kéré máa fọwọ́ kan wa rí pa ẹni tọ́lọ́mbà sì ní kẹ́mi rè ogún dìgbà náà yóò rí gbogbo àná la rí torí táwọn ọba rí àwọn ọmọ owó rí tí àwọn ọmọ àná bá ti kó àwọn ọmọ ọmọ owó rí táwọn ọmọ ọmọ wa bá ti kó àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ owó rí wọn máa fóònù rẹ bí ọba wà jọ náà <laughs> so eléyìí túmọ̀ sí pé àgbàgbọ́ àti èméjì tọ nínú dáná bí tún sọ fún wa ọ̀nà ni adábùl qabr ìyá ń bẹ́ẹ̀ nù sáré o ìyá ń bẹ́ẹ̀ nù sáré o tẹ́ ń gbé yẹn lọ nù sáré tẹ́ ń tàdíreke ee. Hey! ee ẹ ń gbé lọ báyà ni bẹ́ẹ̀ máa ń gbà mí. lawla alla tadafanu lada'awtu allaha an yusmi'akum min 'adhabi al-qabr nahwan mimma asma' tí ìbá ti pẹ́ tún ní gbókùn sí má ìbá bẹ́ẹ̀ lọ́n kó tẹ́ kẹ́yìn náà ọmọ gbọ́rú ìyá tí ń jẹ àwọn tó wà sáré irú tèmi ń gbọ́ ìyá ń bẹ́ẹ̀ nù sáré o fáwọn ọ̀daràn fáwọn káfìrí fáwọn mushrikuna ìyá ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ fún wa kọlọ ma ṣe wá ní ọ̀daràn kọmọ yà wá ń káfíìn wa na'imuhu ìdẹ̀ra sì ń bẹnu sáré anabi tó sọ fún wa nípa pé dẹ̀ra ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fáwọn múmìnì àwọn mùsùlùmí kọlọ ń ṣe wá tó rí dẹ̀ra sáré ìdẹ̀ra àtijọ́ gbẹ̀ndà al kọlọ ma fi gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa. وقد استعاذ النبي صلى الله عليه وسلم منه النبي صلى الله عليه وسلم استعاذ الله نبي يا اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر ولما مصادر نبي يا جهنم أتي يا ساري قاسي يا مبي لأنا بن سادي الله نبي ìyá yẹn anabi sì pa wá láṣẹ pé káwọn náà máa sáàdì ọlọ́ọ̀ níbẹ̀ níbi ìyá yìí pé kó ṣọ́ wa kó là wa kúrò níbi ìyá yìí fi kulli salat níbi gbogbo salat sẹ́wọ̀n kó ní tẹ́ bá ṣe àsọ̀látù fún ta ẹ gbọ́dọ̀ sálámà láì sádi ọlọ́ níbi nǹkan mẹ́rin sẹ́ǹsì bẹ́ẹ̀ àjẹpẹ́ kú oríire sẹ́yìn bá ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kọ́kíw ẹ má tẹ̀ra ẹ bá ẹ má tẹ̀ra ẹ gbogbo dáhùn yẹn ń sádi ọlọ́ níbẹ̀ ìwọ ọ̀ma a gbàgbọ́ pànàbí sọ fún wa pé fitina ń bẹnu sàárè ni ìdánwò rẹ̀ wọn bí ọ léèrè béèrè mẹ́ta péré náà ni pépà rẹ̀ ti wà known to everybody kò ní ìdí pé lọ gbé jáde nínú íńtánẹ́ẹ̀tì ẹ máa ta ìbéèrè ni ma rabbu ìbéèrè kejì ma dinu ìbéèrè kẹta man huwa hadha ar-rajulu alladhi bu'itha tala arákùnrin yìí tọ́lọ̀ rántí ìyá anabi wa muhammad sallallahu alayhi wa sallam kò jù bá ń lọ ẹni ọba wọ ọlọ́ọ̀ ni ó lè dáhùn ìsẹ́bìtì allahu alladhina amanu bilqawli thabiti fil hayati dunya wa fil akhirah ọlọ́wọ́n máa fi gbólóhùn tó rí di múlẹ̀ sísìn yóò máa fi mú àwọn olùgbàgbọ́ òdodo dúró láyé àti lẹ́yìn ikú wọn. ọ̀nà ni gbólóhùn la ilaha. illallah àtẹ̀sọ́ láyé ọlọ́run fi ràn yín lọ́wọ́ fi lè fèsì nù sàárè kọ́lọ̀njẹ́ á lè fèsì. wa su'alu munkarin wa nakir haqqun ìbéèrè tí mẹlẹ́ka méjèèjì munkar àti nakir ó béèrè òdodo ni o. ẹ wo bí sàárè ṣe máa fún tóyìn táàkàn páàkì yẹn bẹ̀ tá a dé má bẹ̀ mẹlẹ́ka méjì ó tún wá bá ń sọ yóò sáà nìyí ó tún dájú ẹlòmíì tí wọn á yín mú ah, ah, wọn ò tún ti dájú kò ní gbogbo bí nǹkan ha àtó yìí náà ka amrud dunya ọ̀rọ̀ ẹ̀yin kú kò dàbí ọ̀rọ̀ ká kú ńgbà tí wọn náà bá sàárè tí wọn bá fóònù wa ó ti ṣẹlẹ̀ o sànù <laughs> wa والبعث بعد الموت حق ìgbéǹde lẹ́yìn ikú òdodo ni o زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير àwọn kèfèrí ní fánu sọ yìí pé àní gbà wọn dé lẹ́yìn ikú wọn gbé wọn dé àbí wọn ò ní gbé wọn dé wọn gbé wọn dìde o tọ. So, tọba yé wa báwọn ìgbà wo ni wọ́n gbé wa dìde nù sáré wa wàdàlíkà hìnà yanfukhu israfil aleyhi salam fi sùúr ní ìgbà tí malayika israfil tọba fi atẹ́gùn tọba fi atẹ́gùn sínú hù ìgbà náà ìnìgbẹ́ǹde o fa idha hum min al-ajdathi ila yẹn ṣe lóhùn kálukọ́ jáde nù sáré rẹ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀la dòdò kọ́tà mọ́ ilé ìjẹ́bi tá a fẹ́ dúró sí lónìí ilé ìtumọ̀ sí pé gbogbo dáná bí wàá sọ fún wa gbàgbọ́ a gbọ́dọ̀ jẹ́ alágídí ìfagídí sọ̀rọ̀ do lórí ibú o níta sọ fún wa táwọn ọmọ látàrí bí wọn á ti kúrú á gbàgbọ́ èyí àgbàdo eléyìí ní túmọ̀ sí àgbọ̀ lọ́wọ́ ọba gbọ́dọ̀ torí ẹ̀ abẹ́lọ́wọ́ fẹ́lẹ́ da kó sàlékún ìmánì fún wa fọ́nrán wa lọ láti máa fi ìmánì wa ti wà o kó lè wá jìnnà sí gbogbo tó bá ta kó ìmánì subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka